Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín ilẹ̀kùn àánú ọlọ́run yóò ṣí fún yín ìròyìn ayọ̀ yóò wọlé wá bá yín lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí mo kí ẹ̀yin náà pé ẹ kú ọdún ní orúkọ jésù ìrìn àjò ọdún titun nínú ayé yín ẹ ó mọ̀ sí rere ohun gbogbo tí ọkàn yín fẹ́ tí kò ní pa yín lára àánú ọlọ́run yóò ṣe fún yín ní gbogbo ìrìn àjò tí ẹ ò lè ṣaláì má rìn nínú ìrìn àjò ọdún yìí ẹ rí ọkọ̀ àánú wọ̀ lórúkọ jésù kristi ọ̀dá ohun rere kankan kò ní dá yín bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ jésù kristi olúwa wa. láàárọ̀ yìí ìwé Matthew orí fifteen ẹsẹ̀ thirteen la fi sinmi lọ́kàn pé kí n fi gbàdúrà fún wa ìwé Matthew orí fifteen ẹsẹ̀ thirteen bíbélì wípé Jésù dá wọn lóhùn pé gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́run kò bá gbìn ni a ó hù dànù hallelujah nígbà mìíràn nínú ìrìn àjò ayé wa àmọ́ fẹ́ ń wò wípé gbogbo nǹkan tí ó bá dé bá wa pé àmúwá ọlọ́run ni in fact wọ́n máa ń fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé ká gba gbogbo nǹkan ká gbà fún ọlọ́run is alright ẹ̀kọ́ tó dáa díẹ̀ ní ṣùgbọ́n níbi tí a kà yìí jésù olùgbàlà jẹ́ kó yé wa wípé àwọn igi kan ń bẹ tí bàbá wa ti ń bẹ lọ́run ìyá ọlọ́run tí kì í ṣe pò ń ló gbìn so ó túmọ̀ sí pé kìí ṣe gbogbo nǹkan èyí tí à ń là kọjá ló jẹ́ àmúwá ọlọ́run àwọn igi kan ń bẹ tó hù tí kì í ṣe ọlọ́run ló gbìn. now jésù wá sọ fún wa pé nínú ayé àwọn ọmọ ọlọ́run gbogbo igi tí ọlọ́run ọ̀bá gbìn á hù dànù eléyìí ni àfihàn mi sí ọ lónìí pé ohun gbogbo tí ọlọ́run kò bá gbìn nínú ayé rẹ tó sì ń wù síbẹ̀ láàárọ̀ yìí agbára ọlọ́run yóò hù dànù ayé rẹ sì máa nítumọ̀ bẹ́ẹ̀ ni torí jésù ló sọ bẹ́ẹ̀ olùfẹ́ wọn fẹ́ kó o gbàgbọ́ nínú orúkọ jésù bó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ yóò mú ọ lára dá wàá sì rí ògo ọlọ́run tí o gbàgbọ́ ó yá tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí ohun gbogbo tí kì í ṣe ọwọ́ ọlọ́run ló mú wọnú ayé rẹ ní orúkọ jésù láàárọ̀ yìí àfàwọ́n tù gbogbo ohun tó hù bí èpò nínú àlìkámọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi iná Ọlọ́run kó jó wọn dànù gbogbo ohun tó ń ba àlìkámọ̀ rẹ̀ jẹ́ ní orúkọ Jésù kí Ọlọ́run kó fi ọwọ́ iná rẹ̀ fà wọ́n tù láti òní lọ ohun gbogbo tí ó mú kí àwọn èèyàn máa káàánú rẹ̀ lónìí ọlọ́run kó mú kúrò láyé rẹ̀ ẹ̀gàn táwọn èèyàn ń rí láàárọ̀ yìí kí ọlọ́run kó parẹ́ ẹ̀gàn abẹ́ aṣọ táwọn èèyàn ò rí tó ń dè mọ́ abẹ́ aṣọ lórúkọ jésù nípa agbára ọlọ́run kó pòórá láàárọ̀ yìí kó dára fún yín gbogbo ẹ̀yin aláìsàn kí ọwọ́ ìwòsàn ọlọ́run kó wá yín kàn ohun gbogbo tó fa àìsàn ayé yín ọlọ́run kó fà wọ́n tù lórúkọ jésù kristi ẹ ó dìde ẹ ó fò fàyọ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ẹ̀bùn ọmọ ní orúkọ jésù kọlọ́run kó rántí yín sí rere níwòyí àmọ́dán lórúkọ jésù kristi kẹ́ ẹ gbé ọmọ yín jó gbogbo ẹ̀yin tí ó dàbí ẹni pé wọ́n gba iṣẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ̀ wá mọ bá ó ṣe gbé gbà ní orúkọ jésù kristi ọ̀nà iṣẹ́ tó dára kó là fún yín gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ọmọ yín dàbí ẹni pé ń pa yín lẹ́kún ní orúkọ jésù ọwọ́ àtúnṣe ọlọ́run kó kan ọmọ yẹn ìbùkún ni fún ọ bó ṣe ń jáde lónìí ìbùkún ni fún ọ nígbà tó o bá ń padà wọlé lópin ọjọ́ òní ó fòf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 ọlọ́run jeremiah òkunlọ́lá.